Akọ̀tún ètò Alfik fìdí náà ni ètò tí ó máa ní àǹfààní láti tẹ́tí sí báyìí pẹ̀lú Ọládùnní Bello. Wàláhù lẹ́dí láìláha ìláhù الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين à ń kí ẹ̀yin olùgbọ́ wa pé àdìjọ́ kó jímọ̀ àdìjọ́ káàbọ̀ sórí ọ̀tún ìtòyí ètò àti àkòyàn lè fi kù fi dín ọ̀làdùnní belo lóko mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ní pápá abẹ́rẹ́ lọ́gbọ̀nsọ̀ Sheikh ayakumullah ẹ káàbọ̀ sórí ètò sáà kọlọ́n kó jẹ́ ká rí yín pẹ́lú orí dára látàrí ẹ̀sìn islam kọlọ́n kó tí wọ́n bá a pẹ̀lú yín inṣàlá lórí gbogbo àwọn àlámọ̀rí yín inṣàlá ìbéèrè àkọ́kọ́ tí wọ́n kọ́ máa fi ṣíde ó náà ni ìbéèrè tó wà ń bí ǹjẹ́ tí èèyàn bá ń ṣe adkaru sabah tá a máa ń ṣe lẹ́yìn sọ́látù subh lọ́wọ́ ní ilé ẹni lẹ́yìn tí èèyàn ti mọ́ṣáláṣí dé tí oorun wá gbèèyàn lọ ṣé èèyàn lè tẹ̀síwájú tí èèyàn bá yajú padà àbí ṣé èèyàn ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àsìkáàrù ni láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní pé bá a ti ṣe wà ní oṣù tó jẹ́ pé ó jẹ́ oṣù tó gbẹ̀yìn nínú oṣù ojú ọ̀ràn báyìí ǹjẹ́ ẹni tí yóò pa ẹran iléyá tó ti wá gbàgbé tó sì jẹ́ pé ó ti wá mú kúrò bóyá èékánná àbí irun ní ara rẹ̀ lásìkò yìí ó sì ti gbàgbé ǹjẹ́ ìtanràn kankan bẹ́ fún un àbí tó wá pa iléyá ṣe iléyá rẹ̀ ṣé ó ní àlàáfíà ẹ̀kẹta ẹni tó ṣe àlùwàlá lọ́wọ́ ẹni tó ń ṣe àlùwàlà lọ́wọ́ tó wá jẹ́ pé ọba débi kí ọ yọnu ẹ̀ ọ wá yọ ẹnu ẹ̀ lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì nígbà tó wá dórí ẹlẹ́ẹ̀kẹta ó fi omi sẹ́nu bákan náà láti yọnu fúngbà kẹta ṣùgbọ́n omi tí ń bẹ lẹ́nu rẹ̀ kò tí ì tú èyí tó wá ṣẹ́kù nínú omi tó fi yọ ẹnu iná ló fi fín imú rẹ̀ báyìí kó tó di pé ó tu omi sílẹ̀ ó túmọ̀ sí pé ó ti fín mọ́ta àkọ́kọ́ nínú mẹ́ta tí yóò fi mọ́ so ọwọ́ àti wá tu omi sílẹ̀ tán kó tó di àbí kò tí ì tu omi sílẹ̀ tán tó fi fímú láwùkọ́ lẹ́yìn tó fímú àwùkọ́ tó wá tu omi sílẹ̀ ó tó wá ẹsẹ̀ fi mú oúnjẹ rẹ̀ ní ẹ̀ẹ̀mejì yòókù wípé ǹjẹ́ bó ṣe ń ṣàlùwà láwọn ó ní àlàáfíà àbí kọ́mọ̀ bá lọ bá mọ́ kọ́ máa kú fẹ̀ kan yọnu tán lẹ́ẹ̀mẹ́ta kó tó di yọ bẹ̀rẹ̀ sí ni máa ṣe ti imú náà ni ẹ̀jẹ̀ ńdàdó bá wọn ó sì tó kù o. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdullah. وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته أنا تنسى أذكار الصباح lórí pé ń ṣe lọ iná lórun gbé lọ tó bá tají ṣe yóò tẹ̀síwájú ni àbí yóò tún bẹ̀rẹ̀ tó bá ti mọ ibi tó ń ṣe dé àti ibi tó ti dúró tó orun ti gbé lọ náà ni ó ti tẹ̀síwájú bí àpèjúwe wọn ní ká sọ la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir ní ìgbà ọgọ́rùn-ún lójúmọ́ ó dá ọ lójú pé o ti ṣe ọgbọ̀n kó tó di pé oorun dé mọ́tò bá tají padà àádọ́rin ló kù tó ṣe àmọ́ máa ń ṣe èméjì sógun mọ́ṣẹ́ ní àbọ́gbọ̀n ogun lọ́dájú hmm. wàá tẹ̀síwájú láti bẹ̀yẹn òbúkátà kò tuntun bẹ̀rẹ̀ àmọ́ bó bá tuntun bẹ̀rẹ̀ kì í pọ̀ jù lópin ìgbà tó bá ṣe pé irú gbólóhùn la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir bani àbí subhanallahi wa bihamdihi tìrúpàdé tànàbì sallallahu alaihi fi hàn yín pé káwé nígbà ọgọ́rùn-ún àgbà ẹnìkan ò ní gbà tó ru ládàtà gbà